tẹ bá ti rí àwọn olùgbàjọ òdodo àtẹ̀sán wọn ẹ rọrọ nǹkan àwọn kẹfẹ́ yí àtẹ̀sán wọn tẹ bá rántí àyà tí èmi tún gbẹ ìmọ̀ ilé ìdí àwọn àfa àgbà tú ìjẹ́bi tú gbẹ̀yìn níjẹta kan ẹ rí wípé ọ̀rọ̀ àwọn olùgbàjọ òdodo àtẹ̀sán wọn níbẹ̀ nù rẹ̀ síbẹ̀ nàbẹ̀ kan tàbá wò dáadáa tọ́lọ́ wọn bá ṣàlàyé ọ̀rọ̀ nípa wọn tán àtẹ̀sán tí ó sàn wọn àti ibi tọ́rọ̀ wọn ó já sí ọlọ́run afárá wọn kèfèrí tẹ̀lé ìgbà tọ́rọ̀ àwọn kèfèrí wá tẹ̀lé torí kí ara ibi tí gọ́ọ̀bùnù ti wáyé nù ní tá a ti sọ fún wa àlùgọ́ọ̀bùnù fi ìmọ̀ torí kí àwọn àyè tí wọn ò bá dé sí nínú àlìjánnà àwọn olùgbàgbọ́ òdodo ní ojogún ẹ̀ ààyè táwọn olùgbàgbọ́ òdodo ìbá ṣe pé wọ́n ṣe àìdá yín tí wọ́n bá dé sí nínú náà àwọn kèfèrí ó ti jogún ẹ̀ gọ́ọ̀nù ni àyè ti gọ́ọ̀nù orí ibùdó ẹgbẹ́ nìkan wọ́n ṣe tẹ́lẹ̀ mi ọmọ bá ṣe orí eré tó ẹgbẹ́ lómi òṣèkẹ́lẹ̀ mi ọmọ bá ṣe ọlọ́mọdé àníkùn ní orí mi ọlọ́run kó sàánú wa kó sàdúrà wa nínú àwọn ààrà ọ̀nà ìṣẹ́yìn lẹ́yìn náà lọ́rọ̀ ń tá a wá ń sọ fúnra wa wípé sóòrà yìí àwọn àríkánù yìí máa nù pé sínú ẹ̀ àwọn aṣọ̀rọ̀ kádàrà ẹ̀rẹ̀ pé àyà kan aṣọ́kọ́lùkù gbé wọlé ní síbẹ̀ náà bẹ́ẹ̀ kan eléyìí tó wá lọ sàn òun wá wá kí máa sọ̀rọ̀ ìmùsíbà ìlà ọ̀rọ̀ kádàrá náà bọ́rọ̀ kádàrá kù à ń bọ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wá lásì náà káṣàánù àwọn tí wọ́n ya kèfèrí yíya kèfèrí ìtumọ̀ rẹ̀ gángan òní kéèyàn má mọ̀ orí tí wọ́n bá lọ kàfárọ̀ ìtumọ̀ rẹ̀ gángan ni pé ó ṣe àìmọ̀ orí ṣíṣe àìmọ́ọ́rẹ́ wọn ni wọ́n ń pè ní kúfù ìyẹn ni fíráúnà ló fi sọ fún ànábì wa Mùsá alayhi salatu wa salamu níkẹ́ alámùnọ̀rọ̀ bí kàfí iná wà ní ilá wà lábí من عمرك سنين وفعلت فعلتك التي wọ́n ni alámúnà rọ́bíkà fíìnà wà ní dá ṣe kìí ṣe àwárá tó ẹgbàtọ̀ wà ń kékeré ní wọ́n làbí tàfíìnà mẹ́nà ọmọ ríkà sí ní fàáìtà fàálátàkà láti fàáìtà ìwà bútóòwù ó ti gbàgbé mi wà á ń tàmínà káàkiri náà kẹfẹ́rí lọ́wọ́ ṣé kẹfẹ́rí rà náà gbà musa kẹsẹ̀kẹ́ nítorí àlẹ́ rẹ̀ nínú aláìmọ̀ọ́rẹ́ lọ́wọ́ àìmọ̀ọ́rẹ́ òun ní jẹ́ kófòrò láàbí máa bẹ̀rẹ̀ wọn ní kófòrò ní ẹ̀ma ọ̀dà ok nínú tí ó di oyè wa dábì mọ̀ kí àìmọ̀ ọ̀rẹ́ ọ̀hún ní jẹ́ kúfúrù anábìá Muhammad sọ̀rọ̀ wọ́n sọ fáwọn obìnrin oníkàsọ̀dákọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà o kàsọ̀dákọ̀rọ̀ ẹ máa ṣe sàárà o kí a ló dé anábì sallallahu alaihi wa sallam ó ní mo rí pé àwọn tí wọ́n pọ̀ jù nínú náà àwọn obìnrin èrò náà pọ̀ o. ṣùgbọ́n nínú náà àwọn obìnrin ọ̀pọ̀ mẹ́jọkùnrin lọ kí ló dé tóbìnrin ó fi pọ̀ nù náà jáǹtì rẹ̀ rẹ̀ nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní likufurihinna likini hinna kí ni túmọ̀ rẹ̀ ó ní nítorí kófùrù wọn so kófùrù wọn yẹn kí wọ́n yà kẹfẹ́ yóò mi yóò yà kẹfẹ́ tẹ́ni ọjọ́ ọlọ́run tó sínú obìnrin ẹ̀ tẹ́lẹ̀ mi ẹ̀ yóò yẹ wá nísìn wọ́n wá bá anábì rí rí sallallahu alaihi wasallam wọ́n ní ayakfurna billah tí wọ́n ya kèfèrí sọ́lọ̀ ni anábì ní ara ọ̀ tí mo gbà lérò ní kò fúrọ́ mi rà sí i máa máa ń ṣe kèfèrí sọ́kọ̀ kèfèrí wo ni a ti sọ́kọ̀ wọn kì í mọ̀ fọkọ̀ wọn kì í ṣe kí ni àti ìmọ̀ọ́rẹ́ fọkọ àìmọ̀ọ́rẹ́ ní jẹ́kùfù ìyẹn ló máa jẹ́ ká gbọ́yé táwa náà fi ní ya kèfèrí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin yọ kọsẹ̀ tó bá dàlùkì áàmà ara ọkọ ni ó ti kọsẹ̀ níbi kò fọ́ọ̀nù àṣẹ kódà náà fi tún sàlàyé ẹ̀ síwájú sallallahu alaihi wasallam onítọ̀ ṣe dáadáa sẹ́nìkan nínú wọn nígbà tí ń lọ bí ọgọ́rùn-ún tó bá sì ti ṣàìdá ẹ̀yọ kankan yóò ní máa fà á níta kọ ìrọ̀ nǹkan kò sí dáadáa sí mìírí yàn sọ. sáárá wo ló ṣe sáá ló ṣe kíní fún àwọn kíní wọn yìí mú rè àìwá mú rè òun ní jẹ́ kófù. ẹ wá dákun ẹ jẹ́ àjọjọ bíra wa léèrè ṣé orí ọlọ́run lórí wa pọ̀ àbókéré ẹ̀ dáhùn. ọ̀pọ̀ ẹ dákun tí nǹkan kan bá ń bẹ tá a mà tọ́kàyà tí nǹkan kan bá ń bẹ tá a mà tọ́pàtàkì tí nǹkan kan ń bẹ tá a mà tí nǹkan kan ń bẹ tá a mà tó lè sòkè délẹ̀ ẹ dákun ọlọ́run dá wa tán ká tó mọ tó bá wa jẹ́kọ́ dá wa tánká ọba dá wa sáàmà ní ṣe nǹkan náà wà lè tó ẹni lọ dá wa ẹ̀ dáhùn ṣùgbọ́n nílé ayé tá a wà yìí ṣé àwa ènìyàn àbí àwọn kan nínú èèyàn tí wọ́n àwọn jọ lọ́nà àbí wọn lọ́nà ìjọ lọ́nà ẹ máa dúró ayé tí ń bẹ àwọn èèyàn wọ́n ní àwọn ayé àwọn àwọn àwọn akẹ́rọ̀ọ́nù lè pẹ́ra wọn láàfà àwọn tó láwọn ń bẹ̀rù wọn ẹ́ àwọn afọ́ àtàn lè sọ kejì lẹ́nu kí wọ́n lè sọ̀sán dòrò àwọn ọmọdé àyílà látara ìpayà àwọn nǹkan kan táwọn fojú rí tá a mà tán lẹ́yìn tọ́lọ̀ ń dá wa tán ọ̀pọ̀lọpọ̀ wa dá láì sọ̀rọ̀ ìyẹn ló fà á. tẹ́ẹ̀bìrì wípé àwọn ànábì ọlọ́run ọba tó ti lọ àwọn ohun tí ọlọ́run ṣe tá a gbọ́dọ̀ mọ orí rẹ̀ fún wọ́n á máa fi ń ṣe ẹ̀rí wípé ọlọ́run nìkan la gbọ́dọ̀ mọ́jọ́ sí. watlu alayhim naba'a Ibrahim. watlu alayhim ọlọ́wọ́n bá ní pé rẹ̀ ń ṣe ńlá kà fún àwọn ènìyàn rẹ̀ nípa ànúbí wa Ibrahim ìzùkọ́ lálẹ́ àbíyí wà kọ́ omi ìṣòwárọ̀ ni a kò bútù rárá àgbà ti gbé ọjà ti ti ti. ìzùkọ́ lálẹ́ àbíyí wà kọ́ omi. òdébò ìṣòwárọ̀ òdébò ìṣòwárọ̀ àgbà tẹ́ẹ̀ká sáwọn ọmọ ènìyàn náà wẹ̀ tẹ́ẹ̀ká sáwọn lórí ẹ bá ká sáà mọ́ yẹ́gẹ́ ẹni bá mú rọ́jà àdéṣù àárọ̀ àdéṣù àárọ̀ kọ́ láka lónìí gẹ́gẹ́ ẹni tí wọ́n wá ká lónìí ẹ bó ti ṣe mú rọ́jà rẹ̀ àyíkò yìí ilé ẹ̀kọ́ lọ́gbẹ̀ẹ́ ní tẹ̀sù àárọ̀ máa ń sápa mọ́ àwọn àyà kéékèèké wà ń bẹ̀ o lọ́mọ wo àká ló ti fò. wọ́n ti wá lẹ́yìn lórí àyà kọ̀ọ̀kan àyà kọ̀ọ̀kan ọlọ́run ní ká fún wa nípa làbáyé anábìwa Ibrahim nígbà tí ń sọ fún bàbá rẹ̀ tí ń sọ fún àwọn ìjọ bàbá rẹ̀ àwọn ènìyàn rẹ̀ bá rán sí wípé ń ọya? ọ̀rọ̀

tẹ̀pásìkò rẹ̀ ti wọlé wa ti wọlé wọn àwọn ní pé àwọn oyin ti káàfù àwọn òṣìṣẹ́ làwọn ti máa ṣe ọ̀yá. anábì wa Ibrahim ń wá bí wọ́n léèrè ó ní haliya sima ẹ̀wọ̀n àkùn ìyẹn tó tẹ̀lé ẹ̀wọ̀n ìyẹn tó tẹ̀lé ẹ̀wọ̀n àwọn nǹkan tẹ̀ láwọn kò tì í. tẹ́ ẹ lọ́dọ̀ wọn lẹ́dí máa fẹ́ bí káàfù yìí ṣé tẹ́ ẹ bá pè wọ́n wọ́n máa ń wọn lè rí rhetoric question kì í ṣe question tí wọ́n ní ìdí answer lọ́dọ̀ àyè bàtà bá sọ wọn pé ṣé èdè pọ́lì òpè sẹ́ǹpẹ́ àrí ti answer tó bá ti lè answer níbu ẹni tó mi léèrè léèrè síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ ó rùdùnú lọ́dọ̀ ní abóyọ̀ pé orí tèmi pé ọmọ ẹ̀ ń bàjẹ́ o tọba sọba nǹkan gbàlagbà bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kan ní wá ní abúlé òpin ní ẹmọ ìbínú sàní ọ̀sán tọba jọmọ ìlú ṣe àwọn kékeré ṣe kébèrè tó ní ìdí àǹsà irú rẹ̀ ní ìbéèrè tánujú àìbọ̀wá yìí mọ̀ bẹ́ẹ̀ lọ ìṣèfọ̀ ààmù yẹn nǹkan àrùbọ̀tà òbí ẹ̀ ìfi ń sọ fún bá pè wọ́n tí wọ́n máa ń gbọ́. ọ̀yà. àbí ẹjẹ́ tó bìyìn lẹ́ẹ̀rẹ̀ àbí àwọn nǹkan wáyé ní àǹfààní kan tí wọ́n máa ń ṣe fún yín ni àbí wọ́n ní nìra kan tí wọ́n lè kó bá yín ìgbàtà níbi wọn ìwọ̀rọ̀ yìí mú bí wọ́n láwọn àbẹ́rẹ̀ wọ̀nyí kí wọ́n fi dáhùn ìtàwọn kan pè wá sí láyé tẹ́ bá sọ máa ń jẹ tẹ́sìn mi tẹ́sìn mi wọ́n ní kẹ́sì bá kẹ́sì bá lọ́wọ́ àwọn bàbá mi. at-taqalidu al-a'ma blind followership blind followership kéèyàn máa tẹ̀lé èèyàn ní tẹ̀lé afọ́jú ṣé ọmọ gé kéèyàn bá gbàkọ̀ pa afọ́jú níwájú tó mọ lẹ́yìn ọmọ bíi téèyàn mọ̀ òun lọ ṣèyí ọmọ tẹ̀lé ẹni tó bá ti ń tẹ̀lé ẹ̀dá kan báwọn gbogbo bí tí ń bá ń lọ mọ̀ ń lọ ìyẹn la máa ń pè ní àtàkọ́lé ìdòlè àmà náà ń pè ní blind cross sọ́tí yẹn máa tẹ̀lé ní tẹ̀lé afọ́jú wọ́n ti sọ ìjọba ti sọ náà lágbọ́dọ̀ mọ̀ sí. wọ́n á ní pé ìjọ rẹ̀ tó ń bi wá léèrè mọ́wùlẹ̀ bí wá léèrè béèrè kan nítorí a máa ṣe ń tà ń ṣe yìí ní wíkẹ́ wà jáde náà á náà kẹ́dáàríkà àyàfáàrí a bá àwọn bàbá wa bí wọ́n ti ṣe nì ẹjá ṣe bí wọ́n ti máa ń ṣe kó lè bá kó lè bá máa rí bí tí kó lè bá rí bí tí máa rí àbí ní àwọn yìí. àwọn èèyàn wá ń pè wá padà níta àwọn bàbá bá ti ń ṣe ni ká máa ṣe kó bá àwọn bàtọ́ lọ. ẹ dákun dìbẹ́tì lọ́sọ̀ dìbẹ́tì ní wáyé báyìí ẹjá fọ́ dìbẹ́tì yìí torí dìbẹ́ẹ̀tì yìí yóò mú àgbọ́yé àyàtà fẹ́ tú yóò mú wá fún wa tafsir al-Qur'an bil-Qur'an ẹ̀dẹ̀ rí fáwọn ṣe ń bí ìlànà gbọ́dọ̀ mọ̀ kí àwọn ṣe wá àgbà àwọn náà ṣe fún wa lánàá tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ kí ni Ibrahim tún wá wí. قال أفرأيتم ما كنتم تعملون ẹ̀dàkùn ẹjá farabalẹ̀ ọni àmàrọ̀ àìtún máa wọ́n tún táàbò lóòrùn oníṣẹ́ rí gbogbo nǹkan tẹ́yìn sí tẹ́yìn jọ́sìn fún mhm. Antum. Ọlẹ́yìn tí mi bá láyé, ẹ̀yin tí mo bá láyé, tí ẹ jẹ́ bàbá fún wa, tí ẹ jẹ́ ọ̀nkù fún mi, tí ẹ gbọ́n fún mi, àtàwọn tá a jẹjọ jẹ́gbẹ́ ẹ̀yin tẹ́ àwọn bàbá àti gángan bóyá ìjẹ́ mi mà dàbí ti mọ̀ nù. ẹ̀lẹ́ akọ́dà mọ́nà àwọn bàbá ayé àtijọ́ tẹ́ ń gbà fúnra yín gbà fúnra yín tó fi dò yín gbogbo yín pátápátá àwọn nǹkan tẹ́ ń sìn yín ọ̀yá. ó ní gbogbo wọn pátápátá yín tẹ́yìn yín sìn nítawọn bàbá yín jọ̀hún aláàfin ládìròlú. àwọn akẹ́ni kan àwọn àga nǹkan tẹ́ máa já akọ sámúrúdú gbogbo wọn wọn ò múrúdú ẹ̀yẹ wọn jẹ́ńjẹ́ Ọbàtálá gbogbo wọn tí wọ́n ń fún ọ̀tá àtẹ̀mí ni wọ́n ọ̀tá àtẹ̀mí ìké bá ṣe ọlọ́run ọba tó dé ìwọ ọ̀daràn pọ̀ nínú púpọ̀ sẹ́wọ̀n kí wọ́n fi yàn fi yàn wọn làwọn fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn ká kún sí jáde ẹ má sì jáde wọ́n sì sàpà ebe bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ńfẹ̀ obìnrin ò tiẹ̀ jáde bó sọ wọn padà nù wọn máa fa aláboyún rúbọ wọn á fọdí èèyàn rúbọ èèyàn ó kú wọn ó sì yọ ọkàn wọn ó sì ṣe wọn ó sì lómi ìjẹ wọn ní kiri ìjẹ wọn wọn kan bẹ nínú wọ́n á ní oúnjẹ ẹran ọ̀dájú ẹran ọ̀dájú yẹn ẹ lọ bẹ́ẹ̀ ní ìyẹn lọ kó tó lè jẹ ara wọn ọkọ̀ kó jẹ ẹran ọ̀dájú náà ẹni yẹn ní ìyẹn lọ ẹni yẹn ní lọ. ilé ọba kú nínú àwọn èyí sin wọn níta gbangba àwọn torí kí orí wọn náà ẹ̀dá kò sí ní tá àbámọ̀ ṣe ni. ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ jẹun kí ní màá jẹ́ bẹ́ẹ̀ náà wọn àbáláyé ká máa górí yẹn kásọkùn máa yẹn kó báyìí lẹ́sẹ̀ àti lórí kásù díẹ̀ méjì kára fi bọ̀ kára máa ru ẹ̀jẹ̀ rẹ̀ sórí òkúta ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti ń gbé ajá rí níjọ́ kọ̀kọ́ rí ibi ti ń gbé ajá rí ìlú àwọn bàbá yìí mọ̀tì rárá mùtà ìtòkò ìtòkò mọ̀tì tí mo sọ ètò pẹ̀lú yóò tó tààtì yẹ kí àlùkò jù ẹ̀ lọ. wọ́n ti lọ wọ́n ti sokùn ma lẹ́nìkan fa ọkùnrin yẹn lọ ẹnìkan fa báyìí nàtàrà kan fa àtọ́ nà ẹ̀ka náà ló gbélé fáwọn ó sì jẹ́ méjì àwọn èèyàn mọ̀ wípé legislation wà láwọn àdúgbò tó lajú against bíbí àjẹmọ́ ẹ̀ máa rí nàìjíríà ni ò dáa tẹ̀sí islam gangan ní ẹ̀kọ́ bá ti fẹ́ràn kó lò alẹ́ lè ta fẹ́ pàdé anábìlá àgbọ̀rọ̀ pàápàá sallallahu alaihi wasallam kọ́lọ̀ ní a máa pa kan ṣe jù mí kódà ó lè lè ta fẹ́ pa ká má pọ́n ọ̀bẹ ń ṣe jù ẹ̀ àbí ọ̀bá ní ká má pọ́n ọ̀bẹ ń ṣe jù rẹ̀ kó o ti jẹ́ ẹran dọ̀bálẹ̀ kó wa máa lọ pọ́n ọ̀bẹ ó fẹ́ palẹ̀ méjì kó ti máa kó ara síwájú kó tó tó dé tẹwàárí àwọn òfin yẹn àwọn míì bẹ́ẹ̀ táwọn òyìnbó ti àdọ́ nínú ti bẹ̀rẹ̀ kó lò mo ní ìwé kan mo translate àwọn ìgbìmọ̀ àgbáyé wà lórí àwọn òfin kan tó ní í ṣe pẹ̀lú àwọn ẹranko ṣé ẹ kí àwọn agbó kan ń bẹ wọ́n lè gbọ́dọ̀ pẹ̀lú tó àwọn igbó tó wọ́n pè ní resort ṣe ẹ̀gbọ́n bìkan náà nù torí pé àwọn ẹranko tó wà ń bẹ̀ tó báyìí tí wọ́n pa wọ́n ni wọ́n ní sí mọ́ kò ní sí ọ̀nà ẹranko yẹn mọ́ ní ìdíkà káwọn yẹn máa lò kódà àwọn míì nínú wọn ní àwọn nǹkan míì tó jẹ́ nǹkan àlàáfíà tí wọ́n gbà tí wọ́n fi ń ṣe àìsàn yìí ara àwọn ẹranko yẹn ni mí ọ wà wọ́n á kọ́kọ́ lọ oògùn tí wọ́n bá láwọn discover wọ́n kọ́kọ́ lọ lò fáwọn ẹranko yẹn kó sì ṣiṣẹ́ lára àwọn tó wà apply rẹ̀ sí i bí ó bá ti wá pàdé wọn tán. gbogbo sukuu tẹ bá lọ láyé òde òní gbogbo àwọn yunifásitì tẹ bá lọ lẹ́yìn táwọn fúlẹ̀ jọ máa kó eku funfun fún kaba yìí káàkiri. ẹnẹ́bí máa ń sọ̀rọ̀ pọ̀lọ́pọ̀lọ́ àwọn eku funfun fún kaba wọ́n máa sọ̀pọ̀lọpọ̀ research legislation wà òfin kódà ọ̀pọ̀lọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n lọ ń ta fún ilọ́jà anábìlẹ̀ ẹ̀jọ̀ pa wọn lẹ́yìn anábìlẹ̀ sallallahu alaihi wasallam dókítà ló fẹ́ pa kan fi sòmù anábìlẹ̀ ẹ̀mọ́ máa pa láàbí sọ pé yẹn ìjẹ kọ̀ọ̀kan torí bá mi bá ti ní ẹ̀mọ́ pa ẹ̀gbọ́rọ̀ jẹ́ nù tó bá dẹ̀ ní pé nǹkan tẹ́ ẹ bá fi rí ẹ máa pa àìjẹun náà láì fi dèlù láì fi jà kékeré torí lójú wa bá ti ní wọn ká mọ̀ pa wọn. mo rò pé ajọ́ mi yé ara kọ́ ìdànà tá a fi máa ma ń tọ́tọ́ láti jẹ àti ní tí ọ̀tọ́ láti jẹ. ṣẹ́ńtẹ̀lé mi ẹ̀dá kan ọlọ́run bó mu wa dúró yóò ṣàánú èmi àti yín. ó ní. ẹja máa jẹ́ ọ ní gbogbo wọn pátó. ẹ̀jẹ̀ ah, tí ìsìn ti kọjá. Ah. ó ní fàyí nà fún àdúgbò lé gbogbo wọn pátá ọ̀tá mi ni wọ́n ọ̀tá tèmi lọ́bàtálá ọ̀tá tèmi lóru orò tí ó ní ẹni ọba ń kírun mọ́ṣáláṣí ká lọ ká mọ́bẹ̀ ká mọ́ sáà nìkan ọ̀gá wọn èyí rẹ̀ fọ́ ojú àwọn ọdẹ tó ní fọ́tò rẹ̀ gbà wọ́n gbé nìyí rẹ̀ ó ní ìlú fẹ̀ kò sí fún mùsùlùmí kò sọmọ kìí sẹ àwọn ẹlẹ́bọ làwọn ni kò wá lójútì ẹ máa wúrọ̀ ó ní àwọn mùsùlùmí yẹn àwọn ni wọ́n kọ́ mú ọmọ òrò kí wọ́n náà ọmọ olóró wọ́n wá wọ mọ́ṣáláṣí ṣe mọ̀ pé kwẹ́sàn tó sọ yẹn wọ́n á bi léèrè pé òkè ẹ mọ́ ọmọ òrò tí wọ́n mú ọmọ mọ́ṣáláṣí yẹn kára pàtó wà lára rẹ̀. ó si ṣùgbọ́n àwọn irun mọ̀lẹ̀ wọn jẹ́ kí odò jẹ́ ń ṣe fún ọlá padà rẹ̀ ẹ̀ ká ní ìgbìyànjú ó wà ní ojú ìgbẹ́ tọ́lá wà bá ó ní àwọn gbogbo bí wọ́n ṣe fẹ́ nà pé ojú ṣe fún irun mọ̀lẹ̀ wa lágbára jọ lọ́n nígbà wọn wá ti fáwọn mùsùlùmí ní ti tí a mú wa mọ́ṣáláṣí ó balẹ̀ òdì ìgbẹ́kọ̀ ọ̀nà wọ́n sàbùnú tán wọ́n sà lọ wọ́n sì sá tí wọ́n yẹ ká dúró dáhùn ká máa sábọ̀ wọn kọ́ mọ̀ rọ́ mọ̀jọ hàn wọ́n tàbí irun balẹ̀ ọlọ́mọdé àsọ̀rọ̀ ẹ ẹ máa tẹ̀lé mi àwọn wa bú láyé àwọn ìdílé wá fi àwọn owó kan sí àwọn lórí ká lè remain primitif. kẹ ẹ má lè ronú pé ẹ̀yin náà fẹ́ lé wa bá ìyẹn máa sọ sáyẹn lọ wọn wá gbé owó ńlá ńlá sí díẹ̀ bọ ọba arúgbálẹ kan gba one million lọba jẹ kíní kan owó ńlá ńlá unicef ó fún ẹ lówó kíní kan ó fún ẹ lówó ẹ remain primitive káwọn máa ṣe fóònù gbogbo sẹ́tẹ̀ bá ṣe láyé ní fọ́dún kan ẹ̀fẹ́ra fóònù ẹ̀yọ̀ kan àbí láyé ṣètìmù. tí fóònù 1.5 million wà wàhálà yẹn 1.5 million ń bẹ abíòsì owó téèyàn ní lọ́wọ́ ń jọ̀hún téèyàn lọ wò pé èmi náà wàá tó lé kọ́ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ téèyàn one point five million yóò gbà ọ yẹ mi náà máa kọ́ níbi èyí owó ni ó wà fẹ́ra fún. wọ́n dẹ̀ fi àwọn nǹkan tó ọmọ òyìnbó bùkátà ṣíṣí tó mọ̀ kí á ah, fóònù yẹn lọ́ra lọ́ra ọdún tó tẹ̀lé ní mí náà jáde yóò tún ju tó tún lọ́wọ́ lọ dọ́ra kù ìyẹn máa rà á pé wà ń tẹ́yìn oṣù láyé ẹ máa ṣe rúṣìàn ẹ máa ṣe bọ́ wọ́n àwọn orí òrìṣà àwọn akíní wọ́n ní àkíyèsí nàìjíríà nàìjíríà náà ti mọ̀ lọ wọ́n ti fi pawó pawó pawó pawó àwọn ọmọ nàìjíríà tó ń lọ wò ń bẹ̀ láwọn mùsíọ̀mù wọn wọ́n tún sanwó fún kéèyàn máa sanwó torí kó fẹ́ wèrè. ẹ dákun anábì wa ibrahim aleyhi salatu wa sala wọ́n ní fa iná hun àdéhùn wọn. ibi táà ń wá dé ó ní gbogbo wọn ọ̀tá tèmi ni wọ́n. Ajasi, ọlọ́run ọba tó dá gbogbo ayé yẹn sọ̀tà kí ni ìdí tó wọn fi lè jọ́ta mi kí ni ìdí torí pé tí bá ti ní àwọn òrìṣà yẹn òun ni mo fẹ́ dé òǹgbò fún àwọn ni mo fẹ́ wárí fún àwọn ni mo fẹ́ máa ṣe ẹ̀jẹ̀ káàfù mi lọ́dọ̀ ọmọ báwọn tẹ̀wé ṣe láwọn ọmọ ṣe ti káàfù mi tí bá ti gbọ́gbà wọn sọ bẹ́ẹ̀ tí bá ti ní ní máa ṣe a jẹ́ wípé ọlọ́run ọba gbogbo àgbáyé yìí àwọn nǹkan tó ṣe fún mi a jẹ́ pé àwọn ṣe ń tó jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ wa máa bẹ̀rẹ̀ lórí àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe fún wa tá a nábì Ibrahim lọ́lọ́run ṣe fóun tóun ò gbọdọ̀ ṣàìmórí ẹ̀ gbogbo kọ̀ọ̀kan nínú tá a fẹ́ máa sọ yìí ẹni ó bá ti gbé ògo díẹ̀ fẹ́ lómi yàtọ̀ fọ́lọ́run ó di kẹfẹ́ ibi tó jẹ́ lọ́bẹ̀ẹ́ nù nítorí mi lọ bí inú o tọ́ ọ bá ti lè bí ògo tí ń bẹ níbí fẹ́lòmíì yàtọ̀ sọ́lọ́ ọba alọ́ọ̀hù odìkẹfẹ́rí o bọ́bá ti wá ṣe pé ògo yìí ò lẹ́tọ̀ sí ẹlòmíì afọlọ́wọ́n ọba alọ́ọ̀hù nìkan tọ́ ọ bá ti gbé fẹ́lòmíì ọ̀ṣà ìmọ̀ọ́rẹ́ tẹ̀ǹpá ìmọ̀ọ́rẹ́ ni kúfù sáà tẹ̀lé mi ni ọ̀yá màmá àwọn àwìn nípa ọ̀kan ọjà lẹ́kọ̀ọ́. ẹ dákun alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alẹ́rí ọ̀làkọ́ ni ẹni tó ṣe póhùn ló dá mi torí póhùn ló dá mi o gbogbo nǹkan yòókù tó yàtọ̀ sí mọ́ mọ́ lẹ́yìn tó dá mi fani tó bá rí bẹ́ẹ̀ tí nǹkan mi ò bá ti lè dá mi lẹ́yìn ẹ̀ ní ìgbọ́dọ̀ gbogbo ọlọ́run ọba fún nǹkan ẹ̀jọ̀ sáà ń jọ mi ẹ̀ eh, ẹ̀wọ̀ ilẹ̀ ìbọ̀ta ọ̀ ẹ̀ bá ń yà wọ́n. sáà jọ mi yé ṣé ẹ̀mọ́ wípé adélé ayé tán ẹnìkan ọ̀pá wa ẹnìkan ọ̀pá wa lọ́sẹ̀ lómi ìdìgbèfé mọ́. àwọn atúnidá kí wọ́n tún mi dá kí wọ́n bá yé mi jẹ́ lọ́sẹ̀ lómi ìdìgbèfé mọ́. a kí lo ògùn omi kí wọ́n lọ á sì kí mi lọ́sẹ̀ lómi ìdíkẹsẹ̀ ni àìmọ́ rẹ̀ fọ́lọ́ ni o ọlọ́run ọba ló dá mi tọ́ ọba ilé fi ìdẹ́ dá kí sẹ́lómi yàtọ̀ sọ́lọ̀ kó dìkẹ̀fẹ̀ rí tọ́lá àwọn kan ní a lè dí mi àwọn ní a lè pa ni àwọn aṣèlédàpá ni dárò tí ọmọ káwọn kìíní ń pọ̀ náà àwọn òwe Yorùbá fáhúwà ya hajjé alìhìdáyà tó ìmọ̀nà tó o bá fi hìdáyà tọ́lọ́n tó o bá fi tìṣẹ́ lómi lẹ́yìn ọlọ́n tó ọlọ́n ni ó fi ọmọ nà tó o rí àlàyé ibi tọ́lọ́n fẹ́ gbé ọ lọ ní gbọ́pẹ́ ni ọlọ́n tẹ̀lé ó ṣe ẹbọ níbi ìtẹ̀lé nù ṣírkò tó àbá tó ń yọ ni àìgbàgbọ́ ni o àìmọ̀ọ́rẹ́ ni o kófúrò ni o tọ́lọ̀ bá ní kíní kan halal ní tẹ́nìkan sọ pé haram yìí ọwọ́ àtẹ̀lé ń tàn against tọ́lọ̀ nítorí àdébà Muhammad sọ̀rọ̀ tọ́fẹ́ dùn àwọn ìyàwó rẹ̀ nú ó lóun ò ní la oyin mọ́ torí pé àwọn ìyàwó rẹ̀ wọ́n pa àmàrà pọ̀ wọ́n lóyin rún anábì lóun ò ní la oyin mọ́ sallallahu alaihi wasallam ọlọ́ni lima tó yẹ kí n tí tẹ̀bùtẹ́bì mọ̀rọ̀dọ́ta àtiwájú ṣé torí ká inú àwọn ìyàwó rẹ̀ lè bá dùn wọ́n jẹun rú ẹ̀wò mọ́ kátó wá máa sọ àwọn nǹkan tẹ́sìn ọlọ́run ọba mú wá tí àwọn kan látara àríjẹ nígbàjẹ́ wọ́n sì sọ déwọ̀ fáwọn mi ṣe ń tẹ̀lé ọ̀yá bá ń sọ mí. wàlẹ́ bí wọ́n yóò sọ̀rọ̀ lórí wàlẹ́ anábìwá Ibrahim ó ní ọlọ́wọ̀n ọba Allahu tó ṣe pé òun òun nìkan ni mo gbọ́dọ̀ máa sìn òun lẹ́ni tó ti pé òun ní fún mi o sí ní òun ní fún mi lómi ni pé òun ní ni the sole provider kò sẹ́ni tó lè pèsè fún ẹ dákun kí ni mú wa ṣe àwúre àwọn tí ń ṣàwúre kí ni fà ó ti lò ẹ dákun àwọn tí ń ṣàwúre kí ló fà á ẹ dámi náà ó ti rẹ àwọn èèyàn àwọn èèyàn ó ti gbé a lọ kí ló fà á ẹ dákun lábẹ́ ẹpá àwọn wájẹ mú kiri ọ̀dà ní kí n tó wá mọ́ṣáláṣí mọ́wó kí ni kù ẹnìkan ó tó pò sí ẹ̀nà ní ṣe wà sí ó ní tó ń bá ń jókòó sórí odó tó ń wá ń wẹ̀rí òun lẹ́nìkan wá ní ẹbọ lọ́wọ́ ń ṣe sórí tó fẹ́ sórí ibu ni kó fòun lẹ̀ kọjọ́ wọn wẹ̀rí wà láyé ọlọ́run bá wa ṣe kí òṣòdò ní dáwùtà sí yìí lójú àdúgbò òbí tó dò wà ẹ̀rẹ́ àwọn àyà aláṣọ funfun kan ṣé dúyìn wọ́n fi máa wẹ̀wò wọn à ní bọ́dà ẹ̀ sí ìrírí rẹ̀ rí láyé ìbátá ń gbélé jẹ̀gí lẹ́lẹ́mu wọn ó wà á àwọn tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ mi àwọn míì nà bẹ̀tẹ̀ ń lọ wẹ̀rí wọn bò mí wọ́n ní a lọ wẹ̀rí fún wàhálà kàlẹ́ jìbìlì ayé ló bá wọn wọ́n wá fẹ́ wèé dànù àwọn wẹ̀ríwẹ̀rí lọ́dọ̀ olúwẹ̀rí <laughs> ọlọ́wọ́ báwọ̀ ọlọ́run bá tẹ́mi gbọ́dọ̀ jọ́sìn fún ọ́n ní the sole provider ó nìkan ní pèsè fún njọ́tọ̀ ọba nígbàgbọ́ pé ó rí agbára ó rí jẹ̀ẹ́mú lábẹ́ wíwárí sẹ́nìkan ó ṣàìmórí sọ́nà tí ń ṣe ẹnìkan bá fún ọ ní kíníkà báyìí ń gẹ́ tó bá ti lè lò báyìí tó bá ti wù ẹ́ báyìí tó bá ti gbé e dédé aago méjì láwọn kó tó di twelve oh one kátó bọ́ sọ́jọ́ kejì ní wàhùn ó ti wẹ̀ ìwòwò tó fi wálé ayé ni ó ó wà fi yan náfìlà. ìwọ náà bá wẹ̀ tán ló wà ní ah wá ti di ọjọ́ kejì wa lọ́wọ́ rẹ̀ bá ń bọ̀ owó ah àṣeyẹ kóhùn ti wẹ̀ rí òun ti pẹ́ tóhùn ti ṣàwúrẹ̀ àbí dáná lọ lọ gbé lẹ́nìkan lórí torí pọ̀ wọn owó àti àbórí èèyàn kan lẹ lọ ọgún àbí òrìṣà kan ní ẹni ọ forí balẹ̀ fún o lè bá dá fún ọ àwọn ibi tó àti ń ṣàìmórí sọ̀rọ̀ tọ́ ọba ìṣe bẹ́ẹ̀ torí tí wọ́n bá lè yàn ya kèké àwọn èèyàn ọmọ túmọ̀ rẹ̀ nílò jẹ́ kọ́kọ́ lọ sí ibi ẹtimọ́lọ́jì rẹ̀ pé bọ́lọ́ ti wá tẹ̀kí mo ti lọ bẹ̀ káwa máa sọ àwọn tí sọ ní ìdí kèfèrí fún wa wá ládé náà káfàrú àwọn tí wọ́n ya kèfèrí lórí ẹlòmíín pera rẹ̀ mùsùlùmí kèfèrí bẹ́ẹ̀ kèfèrí lẹ́lòmíín sì ń pera rẹ̀ mùsùlùmí tọ́ ọba ilé gbà pé ẹnìkan ni ó pòfáìlì fún ọ yàtọ̀ sọ́lọ̀ tọ́ ọba torí ikú ọ̀hún owó ọwọ́ à ń lọ bọ ajé òrìṣà ajé kẹ́ńkó òrìṣà ajé wà. tí a gbọ́dọ̀ ní burúkú kan tí ní social media tó ṣe bí ẹlẹ́ àtọwọ́ white white ẹ̀yìn orí àṣẹ́kọ̀ọ́sọpọ̀ máa jẹ́ lò ṣe bó ní ẹni okúnlẹ̀ wájú ọ̀sá ajé ni lábí máa sọ fáwọn èèyàn tí wọ́n bá sọ fún wípé ajé ọ̀wà ọ̀sá ajé ní ẹni yọ̀wà rẹ̀ wò ni nítorí pé òun ní ṣe owó òun fi ń pe owó ní ní ajé o sájé ń wá sẹ́mu pé owó ònù ṣé òòsà rẹ̀ ń wá nù tí wọ́n á ń darí owó sọ́dọ̀ rẹ̀ tí wọn náà bá tajà fún ní ajé yín o kí ni tún ajé yín o bẹ́ẹ̀ ṣe rajà lọ́wọ́ mi kájẹ́ wá bẹ́jà mi wò wọ́n ní ajé ògùn o jọ rí ajé ògùn ọ̀rẹ́ ni o tọ́ ọ bá torí ẹ̀ tọ́ ọ lọ bọ́ àwọn abo ajé torí pé òun wọ́wọ́ oníkẹ̀tẹ̀ yìí ọya bá mi kà á síwájú nínú nǹkan tó le jù nínú challenges tá ń fi ìsìláyé òun kò sí èyí ó gbé ayé láìsàì àfẹ́ntẹ́mìrì ò ìgbà wọn dìbò tí wọ́n nìkan náà àwọn àti jáde wọ́n ní pé kò gbádùn ìgbà àwọn àti wọn ló ṣe ilé ẹjọ́ rẹ̀ ó ní gbogbo ọmọ fọ́tí yẹ̀ sí nàìjíríà ní ọ̀gbádùn bó ṣe sọ̀rọ̀ ó ní gbogbo ọmọ fọ́tí yẹ̀ sí nàìjíríà ní ọ̀gbádùn ó ní it depends on how you manage yourself ìgbà pé ó pè fọ́tí yẹ̀ sí nàìjíríà ó wà gbádùn bó ló ṣe gbà bó ló ṣe gbà bó bá yín diabetes ọlọ́run lọ́yọ̀ọ́ bp tọ́wọ́ bá di ọlọ́run lọ́yọ́ ó ṣáàjì kan tó ti nira tó bọ́ọ̀ bá tí ìwá ní yọjú ni ó ti fara pamọ́ ní ọjọ́ tí ó bá dé tagbára tagbára ọlọ́run ló kù tí ó wa ẹ ní wà màrí dẹ́tù báyìí bá ń ṣe mí wà ìdámilò ìdákẹ́fà lójú ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ orí òkè ọ̀sán jẹjọ àìsàn oke ọsọ fẹ́ gbádùn àwọn tí ń jí ọmọ gbé aya gbéra wọn lọ bí sàárè àwọn tí wọ́n ń fi mùsù jáde nǹkan kan rárá tí wọ́n láwọn fi ṣe sàárà àwọn fẹ́ há àwọn fáwọn ẹlòmí àwọn tí lára àwọn wa máa lu àrọ̀ àwọn wà lọ́mọ ẹ̀dúgbùrí olórí ibú làwọn àbá olè àwọn àbá ojíbìtì tí wọ́n bá fẹ́ gbà àwọn èèyàn wọ́n sá wà kàkà sọ máa lu àrọ̀ àwọn ọba rí máa ẹ̀dúgbùrí ni o ẹ kọ́kọ́ sí owó ọkọ̀ àlọ́ àtàbọ̀ máa ẹ̀dúgbùrí rẹ̀ ẹ̀ bó ti tó sọdún wọ́n gba ìlómi ìkẹlẹ̀ ẹ̀lẹ́kọ́ ní wọ́n tó dé ara rẹ̀ wọ́n ti sọdún wọ́n náà máa wá wọn ká ẹ dákun tó o bá ti mọ̀ pé kò sí ìwòsàn níbi kan àyàfọ́dọ́ ọlọ́run má gbé omi lọ ibi kankan o má ra pure water lọ́ndẹ̀ náírà ọmọ yẹn wọ́n ta pure water wọ́n ní ẹ wá lásàrà tù ẹ sì mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ àbí kí wọ́n débẹ̀ tán kí làwọn làwọn tómi fún yín wàhálà àwọn kí sẹ́yìn làwọn kí wọ́n máa ń tómi àwọn mùsùlùmí náà ti ń tómi o torí ìpamọ́ yẹn ń wá wòsàn wọ́n ní ẹbá délé omi náà ẹlọ́mọ àwọn sórí ẹlọ́mọ àwọn sórí wọ́n tó wá kó bá àwọn èèyàn níbi pé ọ̀rẹ́ lómi ìfẹ́ ẹ̀kọ́ lọ ṣútù wọ́n sọ fún kí àwọn ìṣe sọ̀rọ̀ ṣútù owó tí wọ́n wà á gbà lọ́wọ́ rẹ̀ gan jù jùlọ ṣútù tọ́ ọ̀bá fẹ́ ṣàìmọ́ọ́rẹ́ màpọ́lọ́wọ́n bá ní ìwo ní ìsàn àìsàn wá sí ọgbádùn táwọn ní ọlọ́ọ̀dún pẹ́fẹ́ lómi ìgbà àtọ̀sọ́lọ̀ wọ́n náà sì lọ́ọ̀dún pẹ́fún ó dìgẹ̀dẹ̀ sáà ń tẹ̀lé mi báyìí وإذا مرضت وإذا مرضت فهو يشفين tí n bá ṣàìsàn tára mi bá ṣòjòjò ọlọ́run ọba àlọ́ yìí nìkan ní wò mí sàn òun nìkan ní tẹ̀wọ́ sí gbogbo aláìsàn ní fìmọ́ ọmọ ọlọ́run tó bá dójú ẹ̀ tán ẹ máa wà bóṣù àwọn tí wọ́n ní ẹsẹ̀ ilé ní ẹsẹ̀ tọ́ tó bá padà wá yíwọ́ padà ní kí wọ́n máa rọ̀ ọ̀ṣẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ nípa àwọn ọ̀ka máa wọ́n ti jẹ́ léyìí tí wọ́n jẹ́ mbẹ́ wọ́n ti jẹ́ wọ́n ti yó tán wọ́n lè máa rí lọ́gọ́sù ọlọ́mọdé àṣàgbákò ọlọ́mọbọ sọ àánú ayé bí wọ́n ti kùn gẹ́ dáadáa wà. ọba ga ọlọ́run jẹ́ àti yín ọlọ́run di ogun lórí dáadáa ó lè pààyàn lẹ́yìn ọlọ́run. t'ọ bá nígbàgbọ́ pé apànìyàn kan ń bẹ tó wà rí fún yàtọ̀ sọ́lọ́wọ́n bá ọba tó ga tó wá ń gbẹ̀rù rẹ̀ tó ń torí rẹ̀ lò gbàdì tó ń torí rẹ̀ lò fúnpá tó ń torí rẹ̀ lọ́ra alájà nẹ́bì ẹlẹ́lọ́ ló yọ ó nẹ́bì lò ń kó káàká àtàjà tó bá ti wọ mọ́tò ọkàyọ́ mọ̀ gbóná lọ́wọ́ rẹ̀ bàlá ìmọ́tò rẹ̀ lásìdẹ́ntì ọlọ́run ní lọ́nà ògbómọ̀ sọ́mọ̀ ọkájì kúnnù rẹ̀ bá mú láti àrí nǹkan ọkọ̀ rẹ̀ lásìdẹ́ntì ó ẹ̀rọ àkó adúrò ọ̀ka ọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ aláàdì ọ̀ka ẹ̀ ọwọ́ pé aláàdì ọ̀ka ọmọdé bí ó lásìdẹ́ntì ọ̀la ọlọ́mọdé àtọ̀nù àwọn èèyàn wà láìwọ́ ní kò jùlọ kì í bàjẹ́ omi ilé bàjẹ́ ọba ọmọ jẹ́ ẹ̀dọ̀ kò lè bàjẹ́ ọba ṣe fi oṣù gbogbo nǹkan ní máa ṣe wọ́n bá fẹ́ sọ fífa bẹ́ẹ̀ pílò wọ́n bá fẹ́ fífa gbogbo nǹkan ní ṣiṣẹ́ fún ó káwọn tẹ́ náírà ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó yọ ọlọ́run ó káwọn tẹ́ náírà tí malaria bá dán ọ mú ó káwọn yẹn sọ́wọ́ ayé ọ̀tá malaria lásán gbogbo nìṣe lò káwọn tẹ́ náírà lọ́ba gbogbo ní ṣe èyàn ah, olè rí malaria ọ̀dẹ̀ nìra tí bẹ̀rẹ̀ àbẹ̀kọ́ tí malaria ọ̀dẹ̀ nìra wà wọ́n ní tẹ́lẹ̀ ẹwà márùn ẹni gbogbo ní àrùn ìtọ́nù orí asọ̀rùn tẹ́rí kàbá àmì pín ká lọ kẹ́kọ̀ọ́ tó lálàáfíà ń pẹ́ ẹ̀sìn ọlọ́run ká tún gbàgbọ́ wa ṣe pẹ̀lú ọlọ́run ọkọ̀ tiẹ̀ náà o ẹni ọlọ́rọ̀ ká àtajà lọ́wọ́ tí ń bọ̀ wẹ́dẹ látòdì ìbàdàn síbi jù ká rẹ̀ kó dúró sí kófò ọ̀pọ̀ ọwọ́ káwọn wà. ọlọ́run ọba àlọ́hùn yìí ó ló lágbára bá tó kó ní máa bọ̀ ó gbáyé kò síta rẹ̀ ṣe ṣe náà kò tó bá lọ fawọ ẹkùn tó bá lọ fawọ kìnìún tó lọ ti ṣọ́ra àtúnwò àtàwọ kìnìún rẹ̀ ikú ọ̀jọ̀ pọ́n papọ̀ ni àwọn àbá àti ìwé ẹ̀kún ní ìṣẹ̀dá tún fún pálápá rẹ̀ ebi kọ́ mọ́ bàá kú lẹ́ẹ̀dẹ̀ fún pa wọ́n ti ń tún nǹkan àwọn èèyàn náà ni. ẹ̀já jọ rí ìwọ́ pé ọlọ́run aláhùn gbogbo àwọn ibi káàkiri báńkà kan sí báńkà kan sí. والذي أقرر أن يغفر لي خطيئتي يوم الدين Ah, bó láwá ṣe lónìí rẹ̀ ní bá ti ráwọn àlàyé ìṣe. Mo ti rí ìtù níkà tún lọ lóbìnrin. Ẹlákan já gbọ́ yìí. Táwọn kan sọ fún ọ pé ọ̀dẹ́ṣẹ̀ àwọn owó èèyàn sí mímá. Tó bá lọ bá àyàn tó tẹ́rí lẹ̀ pé kọ́ dọ́wé ọ lórí kó baptize orí kèfèrí o ẹ̀yà mọ̀ wẹ́ẹ́ sí mímá ẹ̀ńtọ́ dọ̀tí tó lọ́wọ́ ẹ̀ sí mímá asùmọ́ta àbà asùmọ́ta àbà àtọ̀mọ́ta àbà ọ̀daràn ó ń sìnà ọ̀daràn abatẹnijẹ́ ẹgbẹ́ ẹ̀rẹ́ nìkan tó lọ́wọ́ ẹ̀ ṣe pẹ́sidẹ́ǹtì lẹ́yìn lórí yes dad ẹ̀rẹ́ àwọn kí ni wọ́n èrí tẹ́ sọ̀rọ̀ àwọn jù ẹ̀ńtọ́ bá ṣe pẹ́sidẹ́ǹtì bó bá di pẹ́sidẹ́ǹtì ló ti lọ́mọ àtẹnibà lọ́dọ̀ rẹ̀ yes dad ni ó mọ̀ sí thank you daddy ẹ̀dá fún ọmọ ọdún mélòó náà ìgbò àwọn ọmọ ti ṣètì nìkan àti ọmọ bọ́yá fífi náà lọ́nà àbíjọ́ ní daddy láìlá ẹjọ́ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ jẹ́ wọ́n sọ pé kọ̀rọ̀kọ̀rọ̀ yóò rí ìgbìnà lórí dídá ẹ̀tàn àwọn níbẹ̀tì méjì wọ́n ṣe kékeré kan ẹni tó ṣe gómìnà yóò máa tàn á jẹ tírẹ́dà lè ní ò ṣe ẹ̀wò orí ẹ̀ ti dàrú wọ́n máa tàn á jẹ tó o fẹ́ lẹ́yìn ìgbà tó ti owó ti ń gbà lóṣooṣù ó tó yàn ti kó gómìnà ẹ̀ máa dúró oṣù kò five hundred thousand ni ó gbà ọlọ́run ọba ilé ọ́ nye ní àwọn ẹ̀ṣẹ̀ mi àwọn kan ó sọ fáwọn èèyàn kan pé ẹ máa dẹ́ṣẹ̀ lọ àwọn gbé e. à ọ̀nà ọwọ́ yìí bàbá kan bẹ ń bàdàn ó ti wọ́n wájú ọlọ́run wọ́n lọ sọ fún kan náà pé gbà bàbá ti ṣe aburú ó wọ́n dà gbà wọ́n nílé kan kankan mọ́ ẹwọ́ bó ti bá yẹ ayé ẹ̀dẹ̀ lẹ́nu jẹ́ alákùnbá wọ́n ní ìsálámà tẹ́nìkan bá lọ́wọ́ yà ọ́ sí mímá yóò fi ìgbẹ́ yí ọlá tó dọ̀ títà àrà tó márùn ara ìmú orí fọ́lọ́hun nípa ọṣẹ ọlọ́hun kọ́ mọ́lẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kọ́ wá lọ sọ́dọ̀ àwọn àfá àpẹ ọ̀sẹ̀ lọ́hun ní làwọn bọ̀ bẹ̀ lọ́hun náà ọ̀sẹ̀ lọ́hun àbíkọ̀ wá lọ sọ́dọ̀ pásítọ̀ yọ́n ní má wọ́rì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún olúwa olúwa ló lẹ̀ ṣe ọwà ní kìnnìkan lọ́wọ́ lọ mú wá torí pé gẹ́gẹ́ rẹ̀ ó lè lọ fún ni àbò mo sọ̀rọ̀ kan lánàá kọ̀fọ́ ni o mi ló sọ fún mi o àǹtí mi kan lọ sọ fún mi ọlọ́run bá ń ṣe dáadáa mo sọ sọ fún mi ó ní ní òun afá ń lọ bá afá kan tó wá ní kàn lọ wọn làwọn òsì ṣiṣẹ́ fún wọn wá mákòkò adìẹ lọ oníkan wá daṣẹ tó wá dijọ́ kejì àǹtí mi ni wọn máa fi báyìí ní sọ ìwọ nù wọn tọrọ ilé ìmọ̀ àwọn àǹtí àǹtí mi sì pọ̀ yìí ní sọ ìtọ́jú ẹnu wa fún ọ òun mọ̀ wọn. ó ní ìgbà tó òun ó débẹ̀ àkókò ajé òun làbá àfi ń jẹun ó ní torí bọ́ọ̀dá àdùpàpá ayẹ tó sáàmù wa ọjà dàmà ó sì kó ìtàn rẹ̀ àtórí rẹ̀ orí adìẹ àfáàfin ńlá nǹkan sára ní ìyàwó rẹ̀ ti gbá ní àtà ó kàn sí ra rẹ̀ léṣe gbogbo ohun tí ń ṣe wáyé ò lè kó ń bẹ ọlọ́run nìkan ló lè mú kó kò sí ẹnìkan tó lè gbàdúrà wa lẹ́nu ọ̀nà kò sí ẹnìkan tó lè ràn wá lọ́wọ́ lẹ́nu ọ̀nà kò sẹ́ni tá gbọ́dọ̀ wárí fún lẹ́yìn ọlọ́run wàlàdí iná káfàárù gbogbo àwọn tá sọ yẹn tó o bá ti gbé síbòmí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ó di kẹfẹ́ ni sẹ́yìn tó fi tí mo ti lọ́nu ó dùn mí pa aṣọ ìbẹ̀rẹ̀ lónìí ó di kẹfẹ́ rí o gbogbo àwọn tó bá wá ya kẹfẹ́ rí láwọn ọ̀nà tá a sọ yàtọ̀ àwọn ọ̀nà míì bóyá ọ̀tako pọ́lọ̀ wọn bá ń bẹ ó ní ọ̀sọ́lọ̀ ẹ̀rìn wọn nígbàgbọ́ náà ọlọ́run kankan ayé láṣẹ ká tó sọ̀rọ̀ tàbí ọlọ wárí fún nǹkan bí ìtọ́yàtọ̀ fọ́lọ́run nínú àwọn ọ̀nà tá a ìyẹn di kèfèrí wàtàbàbò bí ààyà ti náà gbogbo àwọn tí wọ́n rí àwọn àrísà mi ọlọ́run ní aláwọn ìgbàgbọ́ aláwọn ọ̀gbà ìkà ọlọ́run ní àwọn náà rí nìyẹn àwọn aráalé nu ibẹ̀ wọn máa gbé lọ gbére à òfò ní iná ọlọ́mọdé alẹ́tọ̀ sí gọ́bùnù ní iná ọlọ́mọdé alẹ́tọ̀ sí ọlọ́mọdé wá ní adọ́rùn mòtítọ́ torí pé ẹni ọba adọ́rùn ó tó mòtítọ́ àtàyé àtọ̀rùn rẹ̀ ti tapapọ̀ ọlọ́run ní àwọn ará alẹ́ iná nù wọ́n mọ bẹ́ẹ̀ lọ béèrè wà bí sáàrin iná sí ọlọ́run ní sí ọ̀rọ̀ ibi tọrọ ọmọdé sí ọ̀rọ̀ ibi tí wọ́n padà wá ṣẹ́rí inú ìyà ni inú ìnira ni tó bá ṣe pé ìnira pé máa forí sí yóò dópin jọkàn nígbà pé ò bá dà kò wá ní dópin kò wá ní lópin ọlọ́run kò láì tó bẹ̀rẹ̀ sánú wa nítorí wọ́n ṣe fún wa kí ó gbẹ̀sùn lọ́wọ́ ọlọ́mọṣe o bọ́yá nínú dáadáa ọlọ́mọṣe bọ́yá nínú ìnira ọlọ́mọṣe torí méjì náà ìnira ní gbẹ̀sùn lọ́wọ́ ẹlòmíì ìdẹ̀ra ní gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀lú eléyìí tí wọ́n ràn wá lọ́wọ́ láti rí ẹ̀sìn rẹ̀ ṣe ní kọ́lọ̀ ṣe fún un sàánú wa gbàdúrà ọlọ́wọ́ yìí náà tààlà هذا وصلى الله على محمد وعلى اله وصحبه اه تي لي سوف افجع